What's a nation with no army? I got to get the dollar, kumule. Plenty, plenty moolah, kumule. Monkey no get skills, he no get skills. Ikisu monkey, he no get skills. Stubborn, young. I thank you. kill

hustling for money just to get the pay. Mofera basa, mofera basa, she mofera buga, mofera bugatti. Lepa toto, lepa shandi, ele mommy, ele gani. They want to yawawi, they want to yawawi, they want to buga, they want to bugawi. Lepa toto, lepa shandi, Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Wanna make love on the moon, dancing to my tunes. Is it too much? It's not too much. I wanna be a forest if wishes were horses. Is it too much? It's not too much. If I want money, me, I do what dance I got to say. If I want money, me. ọmọ ọba ìmọ̀ ìṣojo ọmọ ọba ìmọ̀ ìfòyà ọmọ ọba ni mí. I wanna be a billionaire, billionaire. yeah. I wanna be a billionaire, billionaire. any eye. Yeah. I want to fly for Santorini, make money to Sicily. Oh, I, oh, yeah, yeah. If I want money, me, I do what dance I got to say. If I want money, me, I'm all by my shoulder, I'm all my foyer, I'm all by Wanna be a billionaire, billionaire. I wanna be a billionaire. 105.9 FM. Professionalism nurtured by experience. We've had many battles, we have won some wars. But in all our struggles, we have lost loved ones. It may be cloudy outside, but not for very we will surely see the sun. Cause we know no matter the weather, no matter the tide, we go there together. We stand by your side. No yawa, no problem. Go feet stand to fight us. We go stand together. We go beat them down. Oh, oh, oh. Baby, we go jump and pass, cause we can land go live story. And before any yawa we try to fall and we go chop am like Indomie. Oh, I, remember the name, of RNX Plus. When malaria strike, RNX, RNX Plus. Remember the name, of RNX Plus. When you feeling down, down, down, down, Arenas Plus. I say remember, remember the Arenas, Plus. When you feeling down, down, down, down, Plus. Aranax Plus is the name to remember when you need to beat malaria with ease. Aranax Plus is a combination of artemether and lumenfantrine and is effective in the treatment of malaria in adults and children. So the next time malaria strikes, remember the name Aranax Plus. Aronax Plus beats malaria with ease. If symptoms persist after three days, please see a doctor. Available in pharmacies near you. Aronax Plus is a quality product from Swiffer. You are on to Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. Fresh offense 105.9. Eat battle, battle. ain't normal you give me love, oh. Now you the catch my shot, oh. For your sake, I go go touch you. Oh. Yeah. We go drive around you for my Porsche. Oh. Which Porsche? Oh? Baby, pana. They say you like you all, I, I got you all. Baby, pana. Anywhere that you go, I can follow you to go cassava. I get big cassava. Baby, mana, my love for you will never die. Will never die. Uh, if I ever, oh baby, if I ever. Baby, you too sweet, you fajaba. My uh, baby, dance to the lagwaja. Make mm, a take you to Babalada. If I ever, oh baby, if I ever. Baby, you too sweet, you fajaba. My uh, baby, dance to the lagwaja. Oh, make a take you to Babalada. Oh baby, you know you got me crazy got my number on a speed dial anytime that you want it. You fit to holla, holla. My love can flow like steady on your water. Yeah. You pass all of the bus in my Ghana. Anytime I see you around, we see another. It make me feel like say I be banana. Say you just chop me, grow away. ever to ever, you know I dey hammer. Anytime she come around, she go dey give me wahala. wanyoma wanyoma you see ina makabisi oh wewe wewe Baby, me no go let you go. I'm gonna let you roll over. Uh, for your sake, I go give you show. Yeah, show you love that you never seen before. I give you dabba dabba day. You just run your mouth everywhere. How many of us oh, we go through the same pain? For your sake, I go go touch you. Go touch you. We go drive around me for my Porsche. Baby, pana. They say you like to are. I get you are. Baby, I know I got Baby, pana. They say you like This is another story, oh, for my one. Make I tell you waiting happen for a bullet. Body's big party inside my abule. I went there with my best friend Kule. Kule dead there with his girlfriend Shile. Ghetto girls, them they like takasufi. So many pretty girls, they inside my mule. I just one that say, which can party, yeah. Everything yamba, everything day. Ah, oh shit, I get many girls, with them they come from away. AJ boys, then they like to throw away. Almost go be. We just having fun. We won't carry on. Crazy girls like make this stallion. But my girlfriend, they yeah, they turn me on. That's why I hold them tight. Hold on, yeah, yeah. Hold on tight. Hold on, yeah, yeah. That's why I hold on tight. Hold on, yeah, yeah. Hold on tight. Niger Delta, now we get arm Plenty ololo, oh, girl them not fogo oh, go. I just want shop and we take one photo Before the baba them tell us to go ah, Oh shit, I get many girls who then they come from away. AJ boys then they like to throw away. Almost go babe. We just having fun carry Crazy guests like make this stallion. But my girlfriend, they yeah, they turn me on. That's why I hold on tight. Hold on, Jaja. Hold on tight. Hold on, Jaja. That's why I hold on tight. Love it, we hold on, Jaja. I say dreams, dreams sir. up. Love it, we go. Yeah, yeah. Oh. Ferrari look good on you. Bugatti look good on you. Gucci Gucci look good on you. Uh. Louis Louis good good on you like I see one question he like I want to hear this from you Girl I want know I want know say you go there for me yeah if i dey drink garri yeah say you go do all the anything wey you say say you go do for me yeah if i no get money oh yeah say you go stand by me yeah say you go do all the anything wey you say say you go do for me. Yeah. Bam bam, you know that and I know that and my love for you no get pattern. Right man we do life sand salt and sing it out loud anyway that I can. Oh, my mommy oh, my daddy oh, soon they go miss you, my baby oh. you say somebody somebody, for your go somebody. You know this love not a joking thing. Baby girl, you know something. Say that somebody somebody. For your go somebody. Is it me and you, mommy? Is it me and you, mommy? Ferrari look good on you. Bugatti look good on you. Gucci Gucci look good on you. Uh, Louis Louis good good on you le. I see one question, ilẹ̀kẹ̀. Hey, I want to hear this from you. Girl, I wan know, I wan know, say you go dey for me. Yeah. If I dey drink daddy, yeah. Say you go do all the things wey you say, say you go do for me. Yeah. If I no get the money, oh, yeah. Say you go stand by me, yeah. Say you go do all the thing wey you say, say you go do for me. Oh. just asking you a question. thing, you smart thing, done move. You come, they shout to me. Chill me till you say you be talk and do, okay. Tell me what you fit do, do. do. Ah, I don't mean to bother you at

So now me you could love forever. I'm a cocky no feeble letter. I'm a Angeli Angelina. I'm a Angeli Angelina. Oh me all down. Oh. Anytime when I see you for the club or the television, your body. Sure you know no safety when you carry 50 killing somebody. You know I feel a vibe, you feel a vibe, so baby why not me? yeah. And I know you shy, but it's cool when we're making love on the low low, on the low, on the low, on the low, the low, in my temperature. If you call, I go come deliver. Your are in the fire. So now me, you could love forever. I'm a cocky, no feeble letter. I'm a Angeli, Angelina. I'm a Angeli, Angelina. Oh no. So when I want to come out, make a sleep that you. But you want to request me your me like I need that. I'm trying to put the ring on your finger too. And be a better my darling, sorry, come and be my testimony. He get to something I never see. She says she liking my melody. I say, my darling, sorry, come and be my testimony e get something I never see. She say she like my melody. Let me tell it I know something. Now I say she no longer want me. If you leave me now, follow me. If you leave me now, apology. Let me tell it I know something. Now I say she no longer want me. If you leave me now, follow me. If you leave me now, apology. I swear to you, you know I say you know. She bought for me and then she calling my phone. I said, do you like it? She told me I do. and how you do me She play me too cool, she don't know I know I did you right by one time, I know No be say you go want to the fans right now I need you I said my darling, sorry, come and be my testimony It get something I never see She said she liking my melody I said my darling, sorry, come and be my testimony It get something I never see she said she like it, my melody. Let me tell it, I know something. And I say she no longer on me. If you leave me, not follow me. If you leave me, not apology. Let me tell it, I know something. And I say she no longer on me. If you leave me, not follow me. If you leave me, not apology. I saw the tingle, you know I say no. She bought for me and then she calling my phone. I said, Do you like it? She tell me I do. Now, now, why you do me so? She play me tingle, she don't know I know. I did you real bad, one time I know. Don't be saying you don't want good friends right now. Oh, kwefanana omuntu oh, ono makwefanana emanandobodo makwefanana mapibahaniso nefanana umamago makwefanana umuntono makwefanana emana ndobodo makwefanana nwanwulofaniso nefanana ịmara mụ na chineke ama nkewa ọkụ dị m n'isi ya mmepa si ma pis nigam chelimen na-akọkwatu mụ ha na-esewa adịkwu ericha ike nwekwa na mpụga nwa sit down be humble you to no dey rush dey gidigidi maka anụ bụ oke ọsọ a na-egosikwa ya ife ibubịa even if I no get kobo I go big and eighteen bumbo. Cause me, I don't want see solo. I prefer make I ride solo. You know, say anywhere we day, I feel not so. Oh, mama go my way for now. Man, I could pull come along, my camp towers. My dope on my camp towers. Anabala gumba, anabala gumba. You must wear it. Eh, anabala gumba, anabala gumba. Now, me today gumba, Anapalagumba, gumba. you must pray. Anapalagumba, Anapalagumba, gumba. Mata ebulu je bulona, makono loko ekelebe kulubia. The wish me baba nebelebe bulufa. See I go dey on top like a silver. Say you remember when you chose me, you thinking when the need more? What the man they gonna post me? I tell you when I need more. Even if I no get kobo, I come big and eat in bombo. Cause me I don't want see solo. I prefer make I ride solo. You don't say anywhere we day after now, Oh, mama go my way for now, I go pull up my cam tower, so. Man, look on my cam tower, so. Anabala gumba, anabala gumba. You must wait, anabala gumba, anabala gumba. Come and do it, anabala gumba, anabala gumba. You must wait, anabala gumba, anabala gumba. Come and do it, mama go my way for now. Oh, no, no, now they tell me feed the sun up. You see it happen when I'm eating, I don't talk that much. Which mallin on, I don't care you call that bluff. I go for mine and what I'm reason to hustle backwards. Dreams of getting a cream from my mama. Now she got two, y'all up on one, see the beast I turn to. Too much money, I could give come to my my hands from London to Paris. Woman in the same voice. Maramona Chineka, Manchawa. Oko de Munisi, a pepper. See, I'm married my pigs. Nigga, I'm telling men, now go back to Muanesewa. And if we reach, I can look on them, Toga. Once sit down, be humble, you too, Toga. No, they rush, no, they kitty kitty, my car, no, go, cause. And they go see why you fight from them. Even if I'm not in trouble, I'm probably not in trouble. Cause me, I know what it is. elle lui accélère. Oh. Allez, viens, au doudou, allez, viens. Allez, viens, viens, viens, folie. Allez, viens, au doudou, allez, viens. It's like this love thing, girl, it's not for me. Allez, viens, au doudou, allez, viens. Allez, viens, viens, viens, folie. Allez, viens, au doudou, allez, viens. I am fed up of falling, I'm falling again. I gotta say, a lot of things come to play. I'm off for the matter every day don't make money crazy. Oh, baby, I know be sent. But this matter make me faint. This kind thing depends. the prince. Fit make money crazy. Color. Oh, oh, oh. I'm afraid of falling in love again. Mm. I got scars, baby, and you know it pains. Mm. Me no one cry, me no one shed tears. Me I did try, cause you're making me senseless, giving me nightmares. Got the bottom, me, cause me I need help, yeah.

I late to, I'm out to. my way you like, guys which hate to. Even your boo got a boo. never know what to do. For your mind now you be the only mind move. You go think there now, only you be boo. Dance I'm afraid of falling in love again. Girl, you know I have to go to work for the work. This Baby, and you know it pains.

If I have to put on my health, I'm posting it, you. Ain't nobody know the cause of my matter, cause of my matter. It's in my shawty. Anybody underestimated the matter, tell them I say no, no, my shawty. If you need a fire, I'll be a ladder. Please be judging, put me on trial. If you think I hurt ya, put me underwater. Take me caught, I don't need that. I love, I love you. Deus. man. You know I'm a rasta, you know I'm a fanta, you know I do ganja, but you dey make me calm down. You dey shake my data, you dey cut my sandals, you dey off my lantern. I used to be a bruta, goons for you guruta. Yeah, you're my rasta fena, you dey make me cool. kuluta. See anybody want a want a point, I make a shooter. Tell a few, all a man, but the man chuta, but if you need a fire, I'll be a ladder. Please be judging, put me on trial. If you think I'm hot, put me underwater, take me caught. I don't need that. I love, I love you. Ooh, whoa. Can you see that I love, I love you? Can you see that I love, I love you? I love, I love you. I love, I fire. I'll be a ladder, judging. Put me on trial. If you think I hurt ya, put me underwater. Take me closer. I don't need that. I love, I love <laughs> Tell what I cannot do. Tell what I cannot do. Ó ní ó ta lẹ́nu, ó kọ lẹ́nu, ó what I cannot do. Tell I cannot do. Ó ní ó ta lẹ́nu, ó kọ cannot do. Tell me what I cannot do. Ó I cannot do.

no judging, oh I know you want to know I sweet it to one Ní ọ̀tá lẹ́nu, ọkọ̀ lẹ́nu, òkú lẹ́nu The more I cannot do, the more I cannot do oh, Ní ọ̀tá lẹ́nu, ọkọ̀ lẹ́nu, òkú lẹ́nu The more I cannot do do. If you need the money, I could connect you. And if you go wrong, I could connect you. Cause if you fall down, I could forget you. Nobody could come to your rescue. I'm just there for my head. say you you hold it, Me, I know be I see you with the surgery, surgery. Anyway, me, I know go get. Only you are the one I swear. So don't waste time, baby, I rose, Ooh, yeah. Cause it you, I beniga kó lóhun lọkọ síta láyé láyé ọmọ tèmi kọ́ rárá betty no fit hate my mother ó lóhun lé wọn síta láyé láyé mama tèmi kọ́. one day my come from the ghetto so get you ghetto so ghetto oh ghetto dem forget. Yeah. When I give my attack, oh, you defend. Reset to oh, your defense, oh, oh ghetto, them forget. Yeah. you see go for eh, You see I left from the chance, my brother. For this life and another life. Life. Suddenly from good and better. professionalism nurtured by experience. jẹ́ abiyamọ tó níṣẹ́ lọ́wọ́ mo sì jẹ́ ìyàwó ilé àti alámòjútó lágbègbè mi nípa ìdí èyí ọwọ́ mi dí púpọ̀ ìwọ̀nba ni àkókò tí mo ní láti lè máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè sí ilé ìwòsàn fún gbígba oògùn adènà ìlóyún oògùn adènà ìlóyún alábẹ́rẹ́ àdálò lẹ́ẹ̀kan ṣoṣo fún mi ní oore ọ̀fẹ́ àti ààbò àìlóyún fóṣù mẹ́ta mo lè dá ara mi gún ní abẹ́rẹ́ yìí pẹ̀lú ìbàlẹ̀ ọkàn dandan sì kọ́ ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí lákọ̀ọ́kọ́ mi ò dára mi lójú pé mo lè ní ìgboyà náà láti gún ara mi lábẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ mo róye pé ìlànà tí ó rọrùn ni tí kò sì pani lára ni oògùn adènà ìlóyún gígún ara ẹni lábẹ́rẹ́ ti fún mi ní agbára láti pinnu ìgbà tí mo tún lè lóyún bí mo bá fẹ́ ó sì fún mi ní òmìnira nínú àsìkò tó péye láti da irú obìnrin tí mo jẹ́ àti ohun tí mo bá fẹ́ láti dà. fún àlàyé sí i lórí àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀ pros how far now? Omo I dey Bamo, I just dey try gather my Naira Bet Bet Builder selection for the big game tonight oh. Naira Bet Builder, throw me gist make I follow chop play. Naira Bet Builder na the new RNG from Naira Bet oh, e go allow you combine plenty plenty selection from one same game oh to come get big accumulator. E go make sense that. Wait oh, like who first score, go go, over and under, corner, this one na impossible count na bros. Usai, with Naira Bet Builder e dey very very possible. You fit add up to ten different market inside the same game oh. E easy die, make I clear you bros. Like now, eh, I wan play go-go with the most scoring half I come add C Ororo Ronaldo to score. This one na gbangba o! Oh, make I log in my bet account to use this bet builder to take your plate money sef. When I win, eh, I owe you something based on say you show me where to make money as per waymaker Where you be now. uh, <laughs> eh, not forget me when the rubber enter. Oh. Combine different markets under same game with Bet Builder, new RNG from Naira Bet, the home of sports betting for people who don't reach 18 years. Naira Bet, dey licensed by the National Lottery Regulations Commission. Remember the name oh. Arenas Plus When malaria strike Arenas, Arenas Plus Remember the name oh. Arenas Plus When you feeling down, down, down, down Arenas Plus I say remember, remember the name Arenas, Arenas Plus Oh, Arenax Plus. Arenax Plus is the name to remember when you need to beat malaria with ease. Arenax Plus is a combination of arthemeter and lumenfantrine and is effective in the treatment of malaria in adults and children. So the next time malaria strikes, remember the name. Arenax Plus. Arenax Plus beats malaria with ease. If symptoms persist after three days, please see a doctor. Available in pharmacies near you. Aranax Plus is a quality product from Swiffer. You are to Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Hello, welcome to another wonderful time on radio. My name is Michael Akinwale, the General Manager of Rally Trade and Rally Academy. And today I'm going to be talking to you about the upcoming Southwest E Commerce Expo taking place right here in the state of Ibadan and powered by Rally Academy. Now, for those who might be hearing for the first time, let me start by trying to explain to you what e commerce means and why it, it has become very critical that everybody embrace e commerce right now. Okay, so when you when you look at the word e-commerce, there's the word e and there's commerce. That word e means electronic or internet or online, and the word commerce actually means buying and selling. So e-commerce means electronic or internet or online buying and selling. And actually, if you look at the global trend right now, you will see that e-commerce is getting bigger and bigger and bigger. In short, it's actually bigger than normal commerce that we are used to. Well, that means that selling physically, e-commerce is becoming bigger. And there are several reasons why I think e-commerce is becoming very big. All right. And the first reason is that number one, the internet makes it happen faster. That means things that maybe, for instance, you want to sell a product, it takes you like a, uh, a whole month to sell. Now you can sell it in two days. Why? internet makes things faster. Secondly, internet breaks down barriers it breaks down distance. So which means instead of selling to people only in Ibadan, for instance, or selling to only people in Abeokuta, or selling to only people in Akure, you can actually have customers nationwide. So you can be selling to people in Yenegua, you can be selling to people in Sokoto. You know what I'm saying? And thirdly, internet makes it easier to start your business. You know, there was a time that for you to start your e-commerce business, whether to sell a product, you need to have a shop, you need to have an office, now you can actually start from your bedroom and start selling products even without having the product to sell. You can start selling those products. That's one of the reasons why e-commerce is becoming really, really big right now. So which means whether you are running your brick and mortar business or you don't have any business at all, it's time for you to join the bandwagon and take your business online. For those of us who are doing nothing, remember the economy right now in Nigeria is not smiling. And the problem is that for you to break even in these days, you need multiple streams of income, which the internet actually make easy to start. So whether you are running a brick and mortar business or you are running your own business, you need to actually get online right now and start your business. Now, when it comes to doing your business online, the major challenge actually is not, is not starting the business. The major challenge right now is actually the fact that you need to have the right knowledge. You need to have the right knowledge, which is why we are having the Southwest E-commerce Expo, a free educational event. Let me say that again a free educational event. We are going to be taught how to start several online businesses and you learn the strategies to succeed at doing them. Now, this Southwest Expo will be taking place for two days right here in the city of Ibadan two very important things I can tell you, you can not afford to miss them. And the date this program will be taking place is this week, Thursday 21st, and Friday, the 22nd of October 2021. Then again this week, Thursday 21st and Friday, the 22nd of October 2021. On those two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of very, very life changing time. I can tell you, you can't afford to miss it. And the venue of the event on those two days will be at Jogo Center. Jogo Center, number one, Aves Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, number one, Aves Drive, Liberty Road, right here in Ibadan. And also, you need to register to reserve your seat so we know you're coming. And to register is simple. All you need to do is that you send an SMS to the phone number that your seat will be reserved. All right, so take your phone right now. Let you have to register. If you want to attend on the first day, which is Thursday, the 21st of October, 2021, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number to this phone number 090 4000 5005. Let me get that phone number again zero nine zero four zero zero zero five zero zero five. If watching on the second day, which is Friday, the 22nd of October 2021, send an SMS with the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 090 4000 5005. Can I phone number again? 090 4000 Now that you have booked your seat for this event, let me also tell, tell you apart from the training we are giving at this training, we also have some free gifts for you, educational DVDs, and Royal Academy is also going to give, giving out our independence promo. This year is Nigeria's 61st birthday, so we're giving out 161% bonus promo also, which people can use to start their e-business at this training. All right, so be at this Southwest E-commerce Expo and we're looking forward to seeing you there. Thank you. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. right, a very beautiful afternoon to everyone under the sound of my voice. Many thanks for joining us once again. It is my pleasure to welcome you all to the second edition of your favorite sport show on your chosen radio station, Fresh FM 105.9. The program is Freshport, Nigeria's biggest radio brand. Ladies and gentlemen, in case you are watching or listening to my voice for the very first time, don't get it twisted. This is the voice of your radio G. My name is Bola Hon Lere. I am the undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer, the voice you can trust when it comes to celebrating and preaching the gospel according to the word of sport. No time again to waste time. We begin the program this afternoon by celebrating uh, the UEFA Champions League. Don't forget, uh, uh, today is the match day three of the UEFA Champions League, talking about uh, the most prestigious competition as far as club football is concerned. Ladies and gentlemen, no time again to waste time. Uh, let's celebrate the preview of the UEFA Champions League for match day three. Taking a look at the fixtures of the UEFA Champions League match day three, Manchester City will be looking to bounce back from from their away loss to Paris Saint Germain when they take on Club Brugge in the match day three of the UEFA Champions League Group A. Ladies and gentlemen, also in the Group A, Paris Saint Germain will be taking on RB Leipzig, right there at the Parc de Princes, Paris Saint-Germain will hope to secure their second consecutive victory in the Champions League when they welcome RB Leipzig to Paris. Ladies and gentlemen, don't forget Paris Saint-Germain won their last group match in the Champions League, beating Manchester City two 0 to nil to control the aims of affairs in the Group A. Angel Di Maria is out of this game due to suspension. Sergio Ramos, Neymar Jr., Leandro Paredes will also not play a part due to injury. Mauro Icardi is also a doubt due to personal problems, but Lionel Andres Messi is back for Paris Saint-Germain following his involvement for Argentina. The during the international break. From the Group B, it is Atletico de Madrid versus Liverpool. Jurgen Klopp, the coach of Liverpool, has been talking about Diego Simeone and his style of play. There is also AC Milan taking on FC Porto at the Estadio de Gagao. Ladies and gentlemen, in the Group C, Besiktas will take on Sporting Lisbon, while Ajax Amsterdam will take on Borussia Dortmund. Erling Haaland is fit for this encounter, while of course Sebastian Mr. Allah of Ajax. Uh, will Ala score again tonight for Ajax? Don't forget, he scored four goals on match day one, and of course, he scored one goal on match day two. Will he continue his scoring form tonight at the Young Club Arena? Let's keep our fingers crossed. In the Group D, Inter Milan will take on FC Sheriff Tiraspol, while of course, Real Madrid will take on Shakhtar Donetsk. Don't forget, FC Trafol defeated Donetsk on March the one, defeated Madrid right there at the Santiago Bernabeu. Will they extend their fairy tale victory tonight at the San Siro Stadium? Let's wait and see. But of course, for Manchester City against Club Brugge ways to bounce back from their match day two loss is what Pep Guardiola will be looking forward to. Guardiola has refused to claim Gabriel Jesus and, of course, goalkeeper Ederson Moraes availability for the game set to go down tonight. But, of course, he has been talking about the threat of Club Brugge and how his Manchester City team will approach the game tonight. As a top side, what we have seen is uh, physicality. They know exactly what they have to do. They are an incredible aggressive team and with a lot of quality up front. If uh, since March just score goals, it's because it's one reason why they are good. But we go there. Uh, we have four games left, 12 points to fight uh, to qualify for uh, last 16, and tomorrow we're going to try to to win uh, next three. This is the target. So we will see us the game. Have a plan. the mentality will be the same. We're going to adjust them. Hopefully, our way we play, we can let them adjust as much as possible and, and control the game and get a good result. voice of Pep Guardiola speaking right there ahead of the game set to go down tonight against Club Brugge. Liverpool will endeavour to continue their perfect start to the 2021-2022 UEFA Champions League season when they take on Atletico de Madrid tonight at exactly 8 o'clock at the Wanda Metropolitano Stadium right there in Madrid. Don't forget, it's been two wins from two games so far for Liverpool and Coach Jurgen Klopp has been talking about the stadium, talking about Wanda Metropolitano. He confirmed the stadium is a tough place to go. Yes, if you win both games against Atletico in that group, then it's pretty likely that you go through. That was clear from the beginning, I would say. So, but um, we didn't even play the first one. So, um, and we know we lost last time both games against Atletico. So, would, I'm, I'm, a very positive person, but I'm not um, that positive or naive that I think um, we have these games already um, in our pocket. So, it's it's tough place to go. We know that last year, last time when we played there, uh, we got an early goal, and after that, we had a lot of possession. Yeah, I think that was very pathetic. right, Liverpool up against uh, Atletico de Madrid at exactly 8 o'clock on the PM side. Don't forget, the last visit at the same stadium ended in a 1 0 loss uh, to Liverpool. And of course, Liverpool are yet to win in their last away games uh, to Atletico de Madrid. Uh, will that repeat itself tonight, uh, or will Liverpool uh, turn the fortune around and defeat Atletico de Madrid tonight away from home? Let's keep our fingers crossed don't, don't forget, uh, Liverpool are currently on fire, especially away from home this particular season. Ladies and gentlemen, away from the UEFA Champions League, let's talk about uh, the Super Falcons. Don't forget, they are getting ready to take on the Black Queens of Ghana. They are preparing and, of course, raring to go. Ladies and gentlemen, Nigerian national women's football team that's talking about uh, Super Falcons will be taking on the Black Queens of Ghana uh, tomorrow, Wednesday, for the first leg encounter of the Alcon qualifiers, just talking about African Women's Cup of Nations qualifiers. Redemption will be the first thing in the mind of the Falcons, returning back to action a month after suffering a disappointing 4 2 loss to Banyana Banyana of South Africa in the final of the Aisha Buhari Cup. The ladies are expected to bounce back from the defeat. Ladies and gentlemen, coach Randy Waldrum talking about the coach for the Falcons knows the importance of this first leg. And of course, he has declared the team will get a good win in Lagos tomorrow and then go to Accra and play like warriors. Ladies and gentlemen, 23 trusted legs of the Falcons are all present in camp. The trio of Rashidat Ajibade, Asisa to and Tony Payne all arrived this morning. A training session went down this morning in Lagos, and coach Randy Wardrum says the team is fired up for the qualifying match against Ghana. Let's take a listen to the voice of coach speaking this morning after the ladies had their first training session right there in Lagos. session was just really recovery. You know, most of our players played either yesterday or Saturday and then traveled. So today was just really a light recovery session to get, you know, to get the legs flushed out um, so we can get a good session in in the morning. Yeah, looking forward to the game. What are your expectations? The Ghanaian side, you saw them in the Aisha Buhari Cup here in Nigeria, and now you're going to be facing them for two-legged qualifying. Well, very obviously a very good team. We had a lot of respect for Ghana. You know, they played well, I thought, in the in the, the tournament. Uh, they clearly have some some dangerous players, and um, it should be a, a, great match. But I'm I'm really uh, confident with our team. Okay, finally, uh, some of your players are just coming back after a long time. Senachi is here. Uh, do you think you have a perfect team for this game? But I think we got for the first time the majority of the of the players in that uh, we would want to have here, with the exception of maybe one or two. So um, you know we we won't be able to lose that. All right, the voice of Randy Waldrum tomorrow in Lagos. Super Falcons will take on Black Queens of Ghana. The first leg will be going down in Lagos tomorrow. The return leg is scheduled for Sunday, 24th of October in Accra, Ghana. And to the big revelation by the NFF president, Maj Mevin Pinage, the number one football gladiator in Nigeria, has accused former sport minister Solomon Dalong of conspiring to get him removed as first vice president of CAV in 2019. Pinage made a statement while responding to comments attributed to Dalong about the misappropriation of funds in Nigerian sport. Don't forget that Long had initially reacted to the crisis surrounding the sport ministry, MBBF, alongside the, the, the, the But of course, former sport minister Solomon Dalong said uh, blame should not be shifted to him nor his administration, and that Sunday Diaries led administration should account for failure to disburse the girls' allowances and bonuses. Amadou Pinich, NFA president, has responded to Dalong, telling the sport minister, the former sport minister, to stop attacking the sport ministry. very pathetic, because you do not, at this level, market or disparage a government or a system that gave you extraordinary opportunity to be a minister. You enable that government from behind. What was his motive? There are so many things that are better left unsaid about the former minister. But you don't come to public space and start criticizing your successor daily, saying things that are not meant to be said. It's unethical, it's morally wrong. And I can tell you, let him pause, meditate, and take a backseat and ask himself a question. If sports was that lucrative, he was there for three and a half years. What did he turn in? Under Sunday Diary, I'm not here to defend him. Relative stability, or if not full stability in Nigerian football, sponsorship coming in torrents, a lot of positive, better recognized you know, so I don't want to go into form of comparison because to tell you the truth, there's practically no basis of comparison. I've worked with three ministers. I worked with Danagogo. I worked with Dalong. I worked with Sondedari. The beauty about Sondedari is that he listens to superior arguments. We fight. When I mean fight, is the boss, is the minister, but I also make him understand that, listen, I'm the chief technical officer in football to you. So anything you need to listen to in football, call me. I'll provide it. But you don't come to the public and start saying so many things that you're not meant to say. There are a lot of things that are left undone We don't want to talk about the Olympics when the only medal that was won was in football. There are a lot of things that have not been done even till date in that Olympics. There are some people that we shouldn't take seriously, you know. So I don't want to. There are so many things. Do you know why I was removed as first vice president of CAF? But I've never seen it. Uh, there are so many things I cannot say. I, don't begrudge anybody. I'm a Christian. If you read First Thessalonians 5:18, it says, "In everything give thanks." That's the wish of God Almighty, because you must give thanks to God. Because if perhaps it didn't connive with people to remove me as first vice president of CAF. Okay. I would not have been in FIFA so, today. So the voice of number one gladiator as far as football is concerned, right here in Nigeria. Amaj uh, Mevin Pinich attacking the former sport minister uh, away from Nigeria. Uh, let's go straight to the US. This time around, the NBA, the 75th season of the NBA, will be tipping off tonight with some blockbuster games involving Golden State Warriors, LA Lakers, Brooklyn Nets alongside Milwaukee Bucks. LA Lakers will take on Golden State Warriors, while of course Milwaukee Hockey Box will be taking on defending champions Brooklyn Nets. All right, other games will be going down on Thursday morning alongside uh, Wednesday night. But of course, tomorrow on Fresh Sports with Kenny, you get to know the outcome of these games. LA Lakers up against uh, Golden State Warriors, all of course, and uh, Milwaukee Bucks. That's talking about the defending champions up against uh, Brooklyn Nets. Talking about uh, Governor Dakpo, Abiodun Corp, Kora United up against Shooting Stars. Goalless draw as we speak right now. Penalty shootout ongoing right there in Ijebu. They're talking about Governor Dakpo, Abiodun Corp. I am out out of the studio. My name is Bola Ola Olalere. You are to Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la wà. all right we need to slow down a bit. Woo. jẹ́ kí mi máa jẹ́ lọ báyìí. òun epo àbáyọ̀ òwúrà ọ̀hún. ọmọbìnrin ọgbẹ́ kan spíkà eléré tẹ́ gbé síbi ẹ̀ wá gbélé ọmọ ilé tí mo ṣe o. èmi ṣe ń gbọ̀n jelejele. ń lọ níbọ̀ bí bí ewé ojú omi. ta ló yí mi lẹ̀. bí ilẹ̀kẹ̀ ìdí àtiró. bó o ní ilẹ̀kẹ̀ ìdí àtiró ti wá. Ah, ìmọ̀ ọmọ ìmọ̀ já mi ń gbòmọ̀. ó gbòòrò àtiró rí. báwo la àtiró ti rí. n kò mọ dáyé tí ìwà máa ti rò. Ah, yìí nkùsẹ̀ ọmọ àtiró. àtiró. ọmọ yìí dáa. ó wà ń bíbá yìí. káì ayérayé nú àwọn ọ̀run. ló máa ń bù ní jẹ́bí mo ti bu pẹ́ẹ̀fù sẹ́nu. ayérayé nú àwọn ọ̀run. ọtún lòun mo pẹ́ẹ̀fù. mo ti bu pẹ́ẹ̀fù sẹ́nu. <laughs> Ah, ah, ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo lẹ dá yóò sí ní ọ̀tẹ̀. ẹ̀yin àti àwọn ọmọ yín lè máa gbọ́ àwòtẹ́ tẹ̀ ṣe jáde yìí. ọ̀tẹ̀ àwọ̀ èwo. àwòtẹ́ kọjá jẹ yìí. kí ló ń rùn báyìí lẹ́nu bá ṣe flush toilet ni. òun gangan toilet. òun gangan toilet. Thank you. mo ṣe rí bí ẹni gbàjọ ojúmọ́. ayọ̀ ayọ̀ bó o ní. bó o ní ṣe ta. ṣe gbogbo wọn pátá ni káàdì kárí o sì tíìkì ẹ. gbogbo ṣe gbé sábíyá bí. ọjọ́ alájọ honestly ọjọ́ alájọ ọjọ́ sàámú ọjọ́ sàámú alájọ. fúngbà àkọ́kọ́ fúngbà àkọ́kọ́ mo ẹ̀sẹ̀ mọ bí irùngbọ̀n rẹ̀ ṣe rí ni. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lẹ̀ lọ́wọ́ ó rí bí kankan ìbílẹ̀ wàhálà téèyàn bá rí kéèyàn fi wẹ̀ sákàlára yọ mọ. títí ẹ̀dùwájú máa ń téèyàn bá ní ifo àbí làpálàpá eh. ó máa boni. farabalẹ̀ bí ifo ti tiẹ̀ kọ́ òun ní ẹni àkọ́kọ́ tí ọkọ̀ ní ifo lórí ahọ́n pọtẹwu amikọlọ ní fún ẹ yọ bọ ọdalẹ wàá lò kalẹ lórúkọ Jésù. àmì o màá lè fẹ́ ń wẹ̀. ó ṣe tàdúrà ní kàlánkìnrin. àwa rò pé ni ọpẹ́ kí n tó mọ̀ pé èlà ni. Ah, so èlà ni. èlò ń kọ́lọ́ọ̀dì ni. ẹgbọ́n gbẹrẹdì. láyìíká èlà ń kọ́lọ́ọ̀dì. ẹgbọ́n gbẹrẹdì. ẹ ẹ òun ni èélá oníkọlọ ni gbogbo ètò kọ ọyàn yálàǹgbá ni ọpẹ́ kémi ó tó mọ ah, ni. àkùrọ̀ ẹ̀ pa àjẹmú. mo ti wọ́n jẹ́ ti padà sọ kọ́lọ̀ bóbẹ̀mù fún mi ní skul àfi brown náà àfi brown. ó ní láìpẹ́ lòdì kò lọ black. kò tiẹ̀ lé black coffee brown ni ọba kú. ló ti kú nù. ẹ̀yin bá mi lọ ẹ̀yin kọ́lá lọkọ yìí mo ti mọ mo ti mọ mo ti mọ yẹ́bù èmi ti mọ mo ti mọ mo ti mọ mo ti mọ yẹ́bù èmi ti mọ. ọmọ nàìjíríà ti question nínú gbogbo òlù tó wà láyé nàìjíríà ló béèrè question jù ọmọ kóòtù òjìbí ló dẹ̀ béèrè question jù. ọmọ yorùbá àtàtà. Ah! bẹ́ẹ̀ ni. tí wọ́n rí ọkọ àti ìyàwó wọ́n tún béèrè lọ́wọ́ mi wọ́n ní ah, ah, ìyàwó ló wọ white yẹn mo ní ìyàwó náà ni bẹ́ẹ̀ wá ní hmm. ẹni tó wọ black yẹn ó jọkọ̀ mo ní hmm, hmm, kì í sọkọ ọ̀rẹ́ ọkọ ni bàbá bàbá bàbá ọkọ ni. <laughs> ibi wọn ti máa ń bẹ̀rẹ̀ nígbà ojú wọn bá mọ́ ni àjíbí. Ah, àjímọ̀ ah, bọ́ta. yorùbá pẹ̀lú question eh. ẹ̀rí yẹn ní rí ọ̀pẹ tún béèrè pé sára le eh. ara ò lè ló gọ̀pẹ́ eh. gbé <laughs> yẹn bá wà lórí ọ̀pẹ tẹ̀lé ẹ lẹ́ o bó o ní sára le bára rẹ̀ ọ̀bá yá kò ní gọ̀pẹ́. oríkà ẹ̀rí bíi tí mo ń fìlì tẹ́là lọ́wọ́ ní báńkì ẹni ẹni àìpẹ̀lẹ́. Ah, ẹ wá sanwó wọlé mo ní ń rọ o wọn san wọlé o àwa wo fíìmù ń bí ni o. bí o bá ń jẹun lọ́wọ́ mo máa bí ògbé sí ẹ̀ ń jẹun lọ́wọ́ ẹ̀yẹ hmm, ń jẹbọ ni. ẹ̀ ń jẹbọ. Ah, mo wẹ̀ tán mo bọ́ ta ènìyàn ní ah, ẹ pẹ̀lẹ́ Mr. Nìtàn ẹ wẹ̀ àbí mo ní ń hmm, hùn o wọn ò wẹ̀ o mo kàn lu mi ni irú rádàá àdáwò nìyẹn kí ẹni adájọ́ pé béèrè ẹjọ́ lọ́wọ́ pé ó jẹ̀bi àbó ò jẹ̀bi. ó ní mo jẹ̀bi. ọjẹ́. mo jẹ́ mo jẹ̀bi. ìbéèrè lóríṣiríṣi fresh lẹ ń gbọ́ ni hmm. mo ti gbọ́ station item lè pè jẹ́ fresh náà ń gbọ́. ó gbá gírágírá. ayéfẹ́lẹ́ àti eob kọ́ nìyẹn. irọ́ o ayé nípìn àti odì ni. <laughs> kú ilé o. ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn òun ti ọ̀sẹ́ mẹ́rẹ̀ẹ́dínlógún tàbí dẹ́lẹ̀ òdùwà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tí ẹni ni omi tó ti ń jó mọ́ lọ́wọ́ jẹjẹrẹ jẹjẹrẹ wọ́ ìbà tẹ́ ẹ dé àtẹ́lẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ire òní kò jọ máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà. ìlú jùmọ̀ká rèé o gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù jagunlabi ti ń para alẹ́ bí ẹni ń para gun ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó baba mẹ́ta mo dúpẹ́ lóhùn yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín. ayé òkè ó dé tó ń wò òkè bẹ́ẹ̀. wà á lo jí yẹn ni. èwo ń bẹ̀. mi lómi sógun láyé ni. ìwọ lọ mọ. tẹwọ́n ti rẹ̀ tóbi gbà tẹ́ lọ́hùn ọ̀là kájí ìjà. orí irú yìí. àwọn eégún gan ò múra tóyún ó tọ́ ni yóò ti rí pẹ́ kàn kó múra lóòótọ́. ká ló kan àkànpọ̀. lájì ni. aṣọ mélòó lọ́wọ́ tó kàkọ́ bọ̀. ẹni tí wọ́n máa bọ fún wa wọn. ojú ń dùn mẹ́rin mọ́ wọ papọ̀. níyẹn ah, ah. bá fojú ní wo ẹ jẹ́ kí wọ́n bọ fún wa wọn. kí láyìnká mo bọ́sọ bọ́sọ báyìí nù studio. ẹ bọ fún wa yín. Ah, láyìnká ọmọ yìí wọ́ọ̀sì sí ni. ológun ẹ ní. jáfìgbà pààrọ̀. àwọn èèyàn gan láwọn ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ fún wọn lọ́fẹ̀ẹ́ wọn làwọn ò fẹ́. ẹnìkan tẹ ní taba fún taba fún two thousand agẹ́rẹ́ méjì kó n tiẹ̀ mọ́ mu lọ. ẹnì yẹn ti wá fẹ́ yọ owó ẹnì yẹn wá tún wò. Ah. ẹ sì fún mi lọ́fẹ̀ẹ́. wọ́n tẹ wá ló máa bọ ọlú mọ́ wọ́n ti fẹ́ sàn mí wọlé láti máa bọ olúmọ. Oh, èmi ah, hmm, another hang ẹ bá gbọ́ yẹn tán máa sọ fún mi èmi ẹkùn àbíjà wa. kí ti fún ìjẹ́ ìkọlọ́wọ́ sànú. ó fi ọgbọ̀kè Ìbàdàn dánwò. Eh, kéèyàn bọ́ ṣe program báyìí kó tó lọ mọ́ gba bẹ́ẹ̀dì lọ́sibítù. Ah, bá a bá parí program mi gbọ́dọ̀ má lo vitamin C. Ah, eh, mi ajẹ́kẹ́ nìkan kó bá mi bó ṣe ń bù tí wàá mọ̀ ń yẹnu sẹ́gbẹ̀ẹ́ ó burúkú jù hmm, bí gbèyàn flush. èyàn kan gbọdọ̀ tọlọrí ìta rẹ yẹrẹ ni bí bẹ́ẹ̀ ah, tolerance tolerance náà ni. ẹnu rẹ̀ ò tún wá rùn bí abíyá. ṣe ẹbí ẹ̀rẹ̀ bí òkú ajá bí òkú ẹlẹ́dẹ̀ bí òkú ajá ti pé la àìlẹ̀ ah. èmi ni màá hàn lé mọ́ tó lóòótọ́ sí tọ́ọ̀gì ni ọ ni ẹjọlẹ agbẹyin lè di kọsọmù ẹjọlẹ agbẹyin lè di kọsọmù. ó máa jẹ́ wọ́n lè di kọsọmù. kí ló ń ṣe. bá fọwọ́ ni bá fojú yí máa bọ́ lé ní. kí ló ń ṣe wọ́n tọ́ sẹ́mìtì tọ́ sẹ́mìtì ní sọ́ọ̀sì tí pásítọ̀ ní kéjú mẹ́kúrófóònù ẹ̀ sígbó. àgbàyà ni ó ṣẹ́gun yìí náà. oníkẹ́lọ́ já máìkì mi. ìyẹn náà tó ṣẹ́gun àgbàyà ni ó. wọ́n ní kí ló dé ó ní ìmọ̀ pé kó. ẹyin tẹ́ ń tọrọ pọ́tébù ẹ wá mú ìyẹn mọ gógó lórí àlátẹnu. o tiẹ̀ ti lóun nífo lórí ahọ́n. ẹ̀bùn ní gbogbo nǹkan. ní pípùsì sí bàràdì mi ò rírú ọlọ́run rí. olúwa ló fi ṣe mí lọ́sọ̀ọ́. olúwa ló fi ṣe mí lọ́sọ̀ọ́. olúwa fi ṣe ẹ lọ́sọ̀ọ́. wọn ah. náà pè sínú hall nsàlẹ̀ nínú hall ní ah. Ìbàdàn. wọ́n eh. pé kó ṣe MC fún wọn. Eh. ẹnìkan lọ́wọ́ á pè mí pé a. Ah, ọ̀làyínká òun ṣẹ̀ṣẹ̀ wò ni mo ní kí ló wò ó ní nǹkan mẹ́ta ló ń wò lára àkọ́kọ́ ó lóun wò pé ìdí rẹ̀ dúró bí búrẹ́dì oníbejì lóòótọ́ ó ní kí mo ṣe máa ń sọ lórí ó lóun bá bẹ́ẹ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì imú rẹ̀ tó kọ m ó ní imú ẹ̀ kọ m small lẹ́tà m ni o small lẹ́tà m pẹ̀lú ọwọ́ ẹni tí ò ní ráìtì. ọkọ yìí bà mí lọ ẹ̀yìn kọ́lá lọ ọkọ yìí wo káṣí sọ̀tọ̀ tọ́ bòròrò ni. ẹni bá rọpa mú ẹ. èyàn ti mọ̀ ọmọ ń sọ fún ọ. ọjọ́ àgbò tí mo gbó. rọpa mú ẹ sùn ògòrò china ni mí o ògòrò china ni mí mi kì í ṣe nàìjíríà. àwọn arẹ́rìn inú wa ń dùn láyé ká ohun tó sì ń ṣẹlẹ̀ sáwọn kan ò gba ẹ̀rín àbá ọlọ́run léèrè alóhùn ni mọ́ ń yà sáàwù ọba àṣeyọ̀wù kápẹ́ ọ̀dọ̀ tiwa ni kíní tà ń sọ yìí sí kíláàbọ̀ lọ́hùn fàgbọ́n àwọn tó lódùmarè ń fún ní ayọ̀ àtàwọn tó ń fún ní ayọ̀ nídàkejì èwo nu wọn gangan ló lè bólódùmarè wíjọ́ n tó fi ń jẹ́ ọlọ́run kò lè yẹ́ nìkankan onúkálukú tó bá dárò jinlẹ̀ ní ọmọ fògo fọlọ́run o hmm. alihamudulilayi lẹ́nu mùsùlùmí tó bá mọ rírì rẹ̀ ọlọ́run ògo ni fọkọ rẹ̀ lẹ́nu kìrìsìtẹ́nì tó bá túmọ̀ àwọn tí wọ́n ń bọ fagan papà tí wọ́n ń bọ̀ pẹ̀lẹ́ àwọn náà ń bá olódùmarè yìí sọ̀rọ̀ ńgbà mí wọ́n ní káwọn bẹ̀rẹ̀ sí ni mọ kífákífá mọ kí olódùmarè kọ́ mọ yin olódùmarè ni n tó olóòṣè òfin hàn yàn wọ́n la ríran jùlọ lọ lórí gbogbo alásọ tẹ́lẹ̀ ayé ọ̀sẹ̀ tó kọjá aráàyè wa àmọ́ sì tún wọ̀ nú àánú ẹ̀ òní àtúnṣeyọ bí ọ̀wàrà òjò n tó fi ń jọ́lọ́hún gangan ní gbogbo wòlíì ayé fi ń forí balẹ̀ fún ọ àìlè yí padà ní ọ tó sì ń yí ohun gbogbo padà hmm. ó tóbi títí ọ̀run ò gbọ́ ayé ò gbọ́ àwọn tó nímọ̀ ní ọ̀fọ̀ ọ̀run ṣe lé wá fayé ṣàpótì ìtísẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ojú òfurufú ò ní fèrèsé bí wọ́n ṣe ń pè ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo kò wá tiẹ̀ wá yé mi àìkú ni ọ tó lè kú àìsá ni ọ ò lè ṣá òòtí òòpin yìnkìn òòsì díbàjẹ́ ó lágbára yóò tún lágbára ọ̀run ìwọ ni wọ́n ń pè ní aṣèyóòwò ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí àwímọ̀yẹ̀hùn ni a sọ̀rọ̀ máyẹ̀ adákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́nimọ́tò gbé ṣàṣùmọ́sùn lọ́wọ́ ló tẹ́rẹ̀rẹ́ kárí ayé àwa mọ́rídìí ni alágbàlá ìmọ́lẹ̀ alágbádá anániọ́ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ ni wọ́n ń pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọláyà ìwọ gangan là kìkì tán àwa àwa tán mm. àrí ìrí tán mm. àmọ̀mọ̀ tán mm. àpèpè tán àpèpè tún pè àkìkì túkì bí ìbọn àyìnyìn tó yìn bí ìbọn ara tó fi ń jó lódùmarè ní kó mọ́mọ́ tálákà jáde kúrò nú ẹrọ̀fọ̀ kó mọ́mọ́ kò là kò ṣàgbé jáde kúrò nú kòsíkòsí orí àkìtàn ló ti he ẹlòmíì ó ní ọmọ alágbe ni àmọ́ mọ̀ bá wọn pàṣẹ hmm. láyé ká mọ tó sọ tó ló mú un láti inú ìrà wá ọmọ ọlọ́mọ reflect lórí background ẹ̀ ni inú kòsíkòsí ló ti yọ jáde ó ní wọn sì fi ọ́ sògo ògo ńlá ni o ògo àgbáyé ni o ògo ha ah, ah, ah, ọlọ́run àwámẹ́rìndì ni ọ́n tó fi ń jólódùmarè òye èèyàn o ọ̀bánirin kíyà ó tán ọ̀báni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣè alóhùn ó sì fi testimony hmm. jìrọ̀ rẹ̀ fún ni kò wá kú bá balẹ̀ ni tí ó bí ọ léèrè tó bá lóòdé òde tó bá lóòdé òde èèmọ̀ ni ọlọ́run olódùmarè kéèyàn fi àgbáromi àlùbàlà lọ mọ́ṣáláṣí ń tó hmm. ṣe nù ó ṣe kéèyàn sì lọ kú sí ṣọ́ọ̀ṣì níṣòro ah. ń tó ṣe náà ló ṣe àlọ́ tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò ó wá jókòó lórí òbírí ayé gbogbo ayé dàbí ẹlẹ́gà lójú ọba tó ń gbé láàrin àwọn kérúbù ọlọ́run ni ó kì í ṣe èèyàn ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọba ti wá. ọba ti wá àwọn mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà. ọ̀pọ̀ àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé. ilẹ̀ wí. àwọn mi yóò máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà. àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé. ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó ẹnu mi yó máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà. àwọn mi yóò máa kọrin aleluya sọba ayérayé. ẹnu mi yó máa kọrin aleluya sọba tó gbọ́ àdúrà. àwọn mi yóò máa kọrin. What shall I say unto the Lord? All I have to say Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale and EOB. Ó ń bọ̀ ó ń bọ̀ Daniel Kọ̀lẹ́ndà nílùú Ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkè ẹ jáde wá o gbàlá wà níbẹ̀ sọjí ìwòsàn ìṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. Ọmọ mi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbóngbòtìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ńkè gbé agbára ìrere lọ́wọ́ nígbà tó ń gòkè rí ọ̀run ni mò ń pè rí o ìyẹn dani kolenda nǹkan lá máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ìbàdàn sọ́jọ́ ọlọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní thursday ọjọ́ kọkànlá títí di sunday ọjọ́ kẹrìnlá november twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church ìbàdàn ni yóò ti wáyé nígbà tí ìpàdé iná ìmímọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà thursday sísá òde èlé yìí ògo ọlọ́run fẹ́rìn nílùú ìbàdàn nínú ajírere daniel kọ̀lẹ́ndà gbogbo ènìyàn ó yá o jésù lolúwa. Brother, sister papa mama na when we body dey okay we dey enjoy life o oh if una wan do massage to make your body dey kampe like small pikin again na the real spa be the ogbonge spa wey get the magic dem dey do different different kind massage like deep tissue massage aromatherapy massage head massage leg massage plus include pregnancy massage dem facials nkọ ìpangba normal facial acne facial anti-tan facial i tell you dem dey do full body exfoliation go to the real spa for your manicure and pedicure beauty product full grand bracket For match now now go the real spa when they 11 Okolaba Street off Favors Road, New Bodija, Ibadan. For more information 0803 352 4850 0803 352 4850 for the real spa. Your beauty go commodity like small picking ọmọ kan ṣoṣo bíi ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọbọ́láńlé àdùfẹ́ káwùlà ẹ̀kú oríire oyè tuntun umulimumi net gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ ìmọ̀ àrísìkí ẹ̀mí gígùn àlàáfíà tí ò ní bó sì ta láéláé ńlẹ̀dá fi ń ṣàṣeyọrí lórí oyè kọ́ba Allah kó bá wa fi jíǹkì káwùlà àníkà sọ fún yín bí ọjọ́ tóòzè October twenty one làwọn bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn fàdílàtì Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré ìmáàmù Ọ̀yọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Òkè Ògùn tó fi fi bara ìbarapẹ́ méjèèje ni wọ́n fi alájà kàfílà àdùfẹ́ ọmọbọ́láńdé jẹ ómùlímùmí náà nínú mọ́sálásí lọ́jà àbá ń bàdàn gẹ́rẹ́tà àbá lọ́jà àbá sablak event center níbi tí alájì sàùtí arẹwà ájì kéde oríyọmí àwíyé àgbà mistura àtẹ̀mí success àti gbogbo àwọn olólùfẹ́ kálọ̀ ti máa white and blue tó jiná kórokò ní káwọ́ alájà kàfílà oyè ńlá lóye yìí o ọlọ́run ọ̀bọ̀ gbé ọmọnìmọ̀mí náà ti gbogbo òpínlẹ̀ ọ̀yọ́ bárakẹ́lá òfin. good morning doctor. welcome mamana you bring your sister today no doctor na my neighbor be dis o oh. i don dey beg her to join us register for antenatal for hospital but she no gree. madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant. doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass. if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital. abeg help me tell am o. Oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dem come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. register for an ten atal care once you know you are pregnant hospitals are still safe. this message was brought to you by the state ministry of health with support from apim public health initiatives and us centers for disease control and prevention. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ káàbọ̀ padà èwo ló tún dé. àwọn àwọn àwọn ọlọ àwọn àwọn eh, eh, eh, àwọn ọlọ tẹ sọ sí mi yẹn ti pọ̀ tó. nisoro ẹ mala ọ̀gá greet your people. ọ̀gá i wan i wan enter since ọ̀la so those soldiers dem no make i enter. which where. they say dem come wan do interview for you. who. soldier from odogo. wọn ṣe wọ ni soldier wọn not me no be me na you na no be you talk about the soldier. nǹkan tó jẹ́ kí n kú ẹ látàárọ̀ ni ọ̀gá. Eh. that is why i waste time i greet your people for sabo to assalamu alaikum duka da jama'a hausawa duk nigeria muke gaisawa daga zuwa sabo har zuwa bodija zuwa ojo muna gaisuwa jama'a mutane mu da yake saurarawa har da masu sana'a da masu aikin ofis dukkan ku muke gaisawa mhm. ogana yin ka haifole shi ma ah, yana eh. gaisuwa da eob eh, e da portable kowan da yake aiki a fresh fm muke gaisa da ku har zuwa sasa maniya da ojo zuwa akinyele akinyele zuwa ah, makwalla zuwa oje ojen kwatu <laughs> aha tafi dai oranya duk oranya muke gaisawa har zuwa oluyole mobi zuwa challenge nan gurin zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. ẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ń fún wa lẹ́bùn Unique Fabrics gbági tuntun ńbàdàn ni wọ́n wà tí wọ́n ti káṣọ fún wa àdúpẹ́ lọ́wọ́ yín ìnáwó ní yín o Apex Fabrics gbági tuntun náà wọ́n wà léèsì tó jẹun dénú làwọn náà ń kó fún wa lórí ètò yìí àkàṣà ìní dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ NPG Farms àwọn ni wọ́n máa ń fún wa ládìyẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ń bí ẹ jẹ́ pé a ní sùúrù díẹ̀ lórí ọ̀rọ̀ adìyẹ ẹ̀yin náà ẹ odidi ọdún méjì lọ́sọ̀ọ̀sẹ̀ adìyẹ márùn márùn ha wọn ṣe tóbi tó ẹ jẹ́ ká fi rora wa wò bí ọdún méjì adìyẹ márùn ha. ẹ ṣe wàá dúpẹ́ NPG Farms ní Olúyọ̀lé níbẹ̀ ni wọ́n wà Adéọ̀sùn bus stop ká ok ọ̀yà ọ̀yà orúkọ yín àti ibi tẹ́ ẹ wà nílẹ̀ ẹ̀ dá fún wa hello ẹ kúrọ̀lẹ́ o hello mú mi mú mi hello ẹ kúrọ̀lẹ́ o orúkọ yín bọ́lá ẹ ti ń pè. Ọláyíwọlá Bùkọ́lá. Ọláyíwọlá Bùkọ́lá láti bo. láti fẹ́ dàpọ̀. níbo ni fẹ́ dàpọ̀ wà yẹn gbági ní gbági ok ẹ máa ẹ máa bọ̀ tẹ́ bá ti ráyè ẹ wá gba léèsì ọ̀pá márùn tó dáa apex fabric ló ní àfún yẹn ṣeun ẹ mú mi mú mi hello ẹ kúrọ̀ lẹ́ o. orúkọ mi ni Alami Ọládìméjì láti Ọlọ́run. àgbọ̀n ah, tẹ wí. Alami Ọládìméjì láti Ọlọ́run ṣògo. Alami Ọládìméjì láti Ọlọ́run ṣògo. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà láti ọwọ́ Unique Fabrics hello ẹ yí rédíò yín lẹ̀ hello mú mi hello. yàrá ìtọ́ ìpìlẹ̀ sọ̀rọ̀ láti orí ìtàkùn. ẹ gbà mí já orúkọ méjì ló dẹ́yìn. ẹ ẹ guide ni you tọ́ yìí ok ẹ bá ń fún ẹ bá ń fún ok ẹ já fún un ọ̀pá márùn láti ẹ fẹsẹ̀ hello ẹ kúrọ̀ lẹ́ o gani yìí bá gba ẹ̀bùn ẹ o ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín. ẹ ẹ lóyún ògùn dìpẹ́ èmi ò gbọ́ ọ ṣe gbọ́n. ok ayọ̀dèjì bàbá àdìlọ́lá láti bọ́lẹ̀ tí ń pè yín. ìjẹ̀bú gbogbo ah, láti fẹ́ ṣe báyìí. ṣé ká fẹ́ lò mí ṣé ká fẹ́ lò mí. àwọn gan ti lọ. Ah, ẹ lọ ṣé ká fẹ́ lò mí ṣé ká fẹ́ lò mí. táwọn táwọn orí ti ń dé wọ̀nyẹn la. léèsì la fẹ́ fún iṣẹ́ wàá tìjẹ̀bú gbogbo wàá gba léèsì ń bàdàn ìdèbí wọn yàn wá. ẹ ẹ ràn yàn wá kí lorúkọ ẹni tẹ́ fẹ́ ràn wá. wálé. ẹ. adéwálé. adéwálé ẹ ẹni kó wá sí fresh fm adéwálé kí ni. adéwálé bọ̀ ó ti ń jà. adéwálé. ó ti ń jà. ok ẹni kó wá sí fresh fm kò mú àìdánimọ̀ ìdání mú mi mú hello. Mm -hmm àlàáfíà fún ẹni tí ń pè wá. ọmọ ọba gbẹgbẹ gbajúmọ̀ lágídí ààrẹ. bàbá léèsì ọ̀pá márùn-ún ni ń fún yín. ẹ ṣe mo dúpẹ́ ilé iṣẹ́ yìí nípa jẹ́ o. àmín. hello. hello. ẹ kúrò lẹ́sà o. ẹ kúrò lẹ́ o. orúkọ ibo lẹ ti ń pè. Babátúndé Olúwaṣeun láti Mọ́níyà. kí lẹ pè é. Babátúndé Olúwaṣeun láti Mọ́níyà. Babátúndé Olúwaṣeun ok ah kí ni ká fún yín o ẹ mú kan nínú léèsì àbáǹkárá lace. ok ẹ wá gba lace ọ̀pá márùn láti ọwọ́ apex fabric. Eh? hello ẹ kúrọ̀ lẹ́sà orúkọ yín èyí Habibu ọ̀yá já fún rẹ̀ gègé jẹ́kẹ́ lómi yìí jẹ ẹnìkan yìí jẹ kílẹ̀ òfẹ́ irọ́ irọ́. Ah, ah, Habibu ọpẹ́ ayé rẹ̀ la wá ni hello ẹ kúrọ̀ lẹ́. kílẹ̀ pé. Jimoh Taiwo láti bòde. ẹ máa bọ̀ àǹkárá ọ̀pá mẹ́fà ń dúró de yìí ní Fresh FM unique fabrics ló ní ká fún yín hello. hello ẹ káàsán oníkẹ́kọ̀ọ́ lápọ̀ ní látòjé. látòjé ẹ̀yin náà ẹ máa bọ̀ wá gbàǹkárá ọ̀pá mẹ́fà unique fabrics ló ní àfún yín. hello. ẹ kọ́ lẹ o. orúkọ yín. ọlásùnkọ adéníkẹ́ látàmúlòkọ. látàmúlòkọ ah ó dà ẹ wá gba léèsì ọ̀pá márùn lọ́wọ́ apes fabrics ló ti wá. hello. ẹ jẹ́ àkó ńlẹ̀ torí time. hello pé yóò bí wọ́n kú ti yá o ẹ kúrọ̀ lẹ́ o. ayọ̀lá adédayọ̀ láti àpáta o. ayọ̀lá adédayọ̀ láti àpáta ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kẹ́ wá gba nkárà ọ̀pá mẹ́fà tẹ́ bá ti ráyè ó kéèyàn kan ọ̀yà mú kàn sí. hello. hello ẹ kúrọ̀ lẹ́ sáà. orúkọ yín bọ̀lẹ̀ ti ń pè. adam ọ̀làdìrú kọ́ ló ń pè látòlúyọ̀lẹ̀. ẹ wí lẹ́ẹ̀kan sí i. adam ọ̀làdìpúpọ̀ látòlúyọ̀lẹ̀. adam ọ̀làdìpúpọ̀ ẹ wá gba nkárà ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. ọ̀dà lè jẹ́ àdàdúró bẹ́ẹ̀ lẹ́nìí adúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics àti apex fabrics ní gbági làwọn méjèèjì wà tí wọ́n ti ń taṣọ apex ń ta léèsì unique ń ta nkárá npg farms adìyẹ ẹyin nkankan dé magbo lórí màlúù làwọn ń ta lólúyọ̀lé adéọ̀sùn bus stop làwọn wà. ok sáré mú lọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Planting, rooting, and uprooting is a continuous process in the journey of becoming all I created you to be. You flourish in my courts, even in old age, you are zestful and fertile. This is a special invitation for all women to the first Be Women's Conference in the great city of Ibadan. Join Olaumi Brigwe, ECE Genegba, Bimbo Okutinyang, Dr. Adeton Faloye, and Tony Podru Oyemade on October 23, 2021 at the Wanik Event Center, 10 Akiola Maja Street, Jericho, GRA Ibadan, starting by 9 a.m. This is a free physical attendance meeting. Register at www.bewomenconference.org forward slash Ibadan. Be Women's Conference, powered by the Covenant Nation. Oo oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó tutù. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. ń ṣayẹyẹ, tá ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́ tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ máa tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. It's that time of the year to celebrate the 92nd anniversary of Government College Ibadan and the 2021 reunion of old boys from 21st October to 23rd October. On Thursday, 21st October, a world press conference and novelty football match between GCI students and GCI old boys. On Friday, 22nd October, there will be an annual lecture with the topic COVID-19 pandemic and its devastating effects on world affairs to be delivered by a very distinguished old boy and the Honorable Minister of Health, Dr. Emmanuel Osage Ehanye at the Presidential Conference Hall, Olusegun Obasanjo Presidential Library, Abeokuta, Ogun State. The grand finale will hold on Saturday, October 23rd at the school's assembly hall, starting with annual general meeting, commissioning of high-profile projects donated by Old Boys, Thanksgiving service, and luncheon merit awards presentation. For more inquiries, please call 0803-330-6302. Announcer Yinka Adepoju, FRPA, Chairman, Reunion Planning Committee. Government College, Ibadan Old Boys Association, restoring GCI to excellence. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. yes ẹ káàbọ̀ padà. ní láti máa ṣayé yìí sí o kò yé mi. ọ̀pọ̀lọpọ̀ ló ń bi wá ló ń sọ fún yorùbá kó ti yá ọ ń béèrè lọ́wọ́ wa pé ọ̀rọ̀ tá a mú wá sórí atẹ́gùn ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé wọ́n fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yìí dé dúró etí tó bá sì gbá lọ ó di dandan kó gbá bọ̀ mo ṣe sọ wípé kí alàgbà tí wọ́n wá sí orí ètò yìí ń gbà yín ṣe é rántí tó ṣẹlẹ̀ bàbá tí wọ́n jí gbé tí wọ́n kun tí wọ́n gé orí wọn tí wọ́n sì ń jó lọ́wọ́ tí ọwọ́ fi tẹ̀ wọ́n eh, ibi ọ̀rọ̀ dé dúró ńlá ní ká jẹ́ kẹ́ ẹ mọ̀ sí bó bá sì ṣe ń lọ yà ń pa àṣèlérí pé a mọ̀ bòyìn gbọ́ ẹ kúrọ̀ lẹ́ alàgbà ẹ kúrọ̀ lẹ́ sàn ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lọ́mọ bàbá tí wọ́n gé orí wọn bẹ́ẹ̀ ni sàn. Hmm, ẹ má bínú ohun tí mo fẹ́ béèrè ńbo ni orí wà ní ìsìn. orí àpá àmọ̀tẹ́kùn náà lórí wa. kí wí. àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ọ̀dọ̀ àmọ̀tẹ́kùn lórí wà ṣé ò ti ní máa jẹrà báyìí. wọ́n ti wulẹ̀ jó tẹ́lẹ̀. wọ́n ti jó tán. wọ́n ti jó tán sínú àpè. ah wọ́n ti wulẹ̀ jó orí yẹn tán. wọ́n ti jó tán. so wọ́n wulẹ̀ kò sí kankan mọ́ tó ṣẹ́kù ń bẹ̀ bíi mm, mọ̀dọ̀mọ́dọ̀. o ti wà bí ẹ̀dọ̀ o ti kì í síbẹ̀. o ti kì í síbẹ̀ wọ́n ti jó tán. Mm. ẹ̀jẹ̀ jésù àwọn ará bàbá tó kù ńkọ́. ó wà ní adéọyọ tuntun bí ní group bẹ́ẹ̀ wọn gé nǹkan míì ju orí yẹn lára wọn gbogbo ara wọn tó kù pé ṣùgbọ́n aṣọ lẹ fi mọ̀ pé bàbá àti yín ni bẹ́ẹ̀ni àti ìkànnà ẹsẹ̀ wọn àti ìkànnà ẹsẹ̀ wọn wọn lámì lé ìkànnà lẹ́sẹ̀. ẹsẹ̀ wọn pupa ìkànnà gbọ́nsẹ̀ múra tán gbogbo ẹ̀ tí wọ́n bá ti wẹ̀ tẹ́sẹ̀ wọn ó funfun síbẹ̀ ni. ìyá so wọn wà ní mọ́ṣúárì báyìí sẹ́yìn lẹ gbé wọn lọ àbámọ̀tẹ́kùn. àwa àti wọn náà lájọ lọ. lẹ́jọ́ deposit wọn síbẹ̀. bẹ́ẹ̀ sà níbo ni ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà torí ńgbà tá a bá yín sọ̀rọ̀ ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn ẹ ní àwọn àmọ̀tẹ́kùn yíyọ yín lẹ́nu kẹ́ wá kó wọn tẹ́ bá sì kó wọn o ní tẹ́ ṣe tẹ́ ṣe tẹ́ ṣe rèé o mo ní kẹ́ àtàfin ní kẹ́ ní sùúrù ẹ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹlẹ́lọ́ pa àwọn sójà náà àá àbí ẹ sọ bẹ́ẹ̀ ẹni tẹ́ bá fi kó wá kó wọn wá bá yín ẹ kí ló dé tẹ́ ẹ fi sọ yẹn náà ẹ̀rí tó ṣẹlẹ̀ ni pé gbogbo èèyàn ti ń pariwo lé wa lórí ládùúgbò pa ti gba five million wọ́n lẹ ti gbowó lórí bàbá yín. bẹ́ẹ̀ sà tó pé tí n bá lọ ládùúgbò gbogbo èèyàn ti ń fojú burúkú wò mí pé àwọn orí kankan wọ́n ti fa ọmọ yẹn lẹ ọmọ àbá yẹn ti gbowó gbogbo wọn tó lè fi pé wọ́n tó wá ń sọkàn mi lójú. pé ẹ ti gbowó ọwọ́ ta lẹ ti gbowó. kò yé mi so ẹni tó dẹ̀jà àbúrò mi náà dẹ̀ rí àwọn ọmọdé náà ti rán yàn wá sílé àbúrò mi pé àwọn èèyàn àwọn tó pa bàbá wa tó àbúrò mi ti sá kúrò nílé ó dà nọ́mbà àwọn tí ó wá tí àwọn ará àdúgbò bá wa gbà á lẹ̀ gan wà lọ́wọ́ mi. kí náà wá fún wọn wá bẹ̀bẹ̀ àbí. wọ́n ní mọ̀dé nínú ọ̀rá wọn wá pé lọ́ọ̀yà wọn wá dẹ́rù bá ni wọ́n ti rí pọ́ bẹ́ẹ̀ ni. ó ti wá sá kúrò báyìí. ó ti sá lè kó. wọn àwa yín wálé. wọn ò wé mi wá o. mọ̀lẹ́bí tiwọn náà ò sì yọjú sí yín. níbo lọ̀rọ̀ dé dúró báyìí. ọ̀la la ń lọ sí kóòtù ok on the twenty. so ó ti padà sọ́dọ̀ ọlọ́pàá. irọ́ o. níbo lọ̀rọ̀ dé dúró bó ló ṣe dọ̀rọ̀ court. wọ́n ní mo fẹ́ kí àwọn èèyàn wa tó wà nílé mọ ìgbésẹ̀ tẹ́ ti gbé àti ibi tó dé dúró. àti mo dé àmọ̀tẹ́kùn wọ́n ní kí n wá lámọ̀tẹ́kùn àti mo wá dé àmọ̀tẹ́kùn wọ́n á ní mo ṣe statement. wọ́n ní kẹ́ ẹ ṣe statement. mo ṣe. ṣé ẹ ti ṣe statement tẹ́lẹ̀ àbẹ́ẹ̀ tí ì ṣe. mi ò tí ṣe tẹ́lẹ̀. ok. mo ṣe statement yẹn àwọn ará àdúgbò bíi tí wọ́n pa bàbá sí náà àwọn náà wá àwọn náà ṣe tiwọn. sọ́dọ̀ àmọ̀tẹ́kùn àbí sọ́dọ̀ ọlọ́pàá sọ́dọ̀ àmọ̀tẹ́kùn. ok wọ́n ní wọ́n lọ kó fún attorney general ní ọ́fíìsì wọn. attorney general ìpínlẹ̀ ọ̀yọ́. ẹẹ ok wọ́n ní wọ́n lọ kó fún wọn sojú ẹ̀ náà wọ́n fún wa ní date wọ́n ti kọ́ date sàmọ̀tẹ́kùn pé on the twenty wọ́n á béèrè pé bóun níbo làwọn Muyideen wà wọ́n wá ní wọ́n ti kó wọn lọ sí ọ̀yọ́ lágọ̀dọ̀ngbò lọ́yọ̀ ní rìmáǹdì. ok so ká dúpẹ́ lọ́wọ́. gọ́vnọ̀ Ṣèyí. gọ́vnọ̀ ṣé gọ́vnọ̀ fúnra wọn ti tọwọ́ bọ̀ nìyẹn. ó dàbẹ̀ sà. ok tó fi jẹ́ pé. àwọn ní wàá dùn fa rẹ̀ fún. chief chief chief justice. justice ẹ bẹ́ẹ̀ sà. ok ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ká sì dúpẹ́ lọ́wọ́ chief judge as chief justice of ọ̀yọ́ state wípé wọ́n ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn a sì ní ìgbàgbọ́ wípé àá gbọ́ èsì ayọ̀ lórí ẹ̀ a sì jẹ́ kí àwọn aráàlú mọ̀ ibi tí ọ̀rọ̀ bá wó sí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àbọ̀ ọlọ́run adájú lórí yín àwọn tó kù ńkọ́ tó jẹ́ bí mọ̀lẹ́bí àbí àbúrò tí. èmi nìkan náà ni tí ó wà ní Ìbàdàn àwa mẹ́ta ni wọ́n bí ẹni bọ́dà wa yẹn wà lákùrẹ́ ní tiẹ̀ pé wọn àtàwọn redeem security ní redeem source. tó fún kẹ́yìn náà ti padà sí kù èmi nìkan mo kù Ìbàdàn. àbọ̀ adájú lórí yín. àmín sà àbọ̀ ní nǹkan míì tẹ́ tún fẹ́ ni ẹ̀bí ẹja àfilẹ̀ sọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bá a ṣe ẹja àfilẹ̀ sọ́wọ́ ìjọba nígbà ó ti wà ní kóòtù yẹn tó jẹ́ pé wọ́n ti fún yín déètì fún kóòtù ẹja àfilẹ̀ fún sáà yìí ẹjọ́ bá ti wà nílé ẹjọ́ bẹ́yẹn a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ títí dìgbà tí ilé ẹjọ́ á ṣe ń tó tọ́ tó yẹ lórí ẹ̀ ẹja fọkàn sí ká sì pa ọkàn pọ̀ wípé pẹ̀lú ògbọ́ lọ́hùn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilé ẹjọ́ wọn á ṣe tó tọ́ tó sì yẹ lórí ẹ̀ àbọ̀ ọlọ́run á sì dájú lórí tìyín náà ẹgbẹ́ra ńlẹ̀ díẹ̀. ayé yìí ọkùnrin ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lẹ́ kí láti máa ṣayé ìsìn o kò yé mi. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. àgbọ̀ mi àdàbí ẹ̀ pé ṣé lánú ayé yìí. àní ìgbà tá a sọ̀rọ̀ nípa ti àkúdàáyà má tún dákúdá yà lẹ́ má jẹ́ kí transmitter paná o. kò lè paná ìgbà tá a bá ti dẹnu lé ọ̀rọ̀ àkúdá yà wọ́n o má sọ̀rọ̀ àkúdá yà mo fọ́nà. no mo ní mo fẹ́ sọ pé ńgbà tá a sọ̀rọ̀ ẹ̀ ẹnìkan wá pè mí láti UK pé ṣé rúmà yẹn ṣó sì ń gbénu ilé pẹ̀lẹ́ nìyẹn ntí àwọn èèyàn sọ ni pé bóyá kí wúmà yẹn gbọ́kàn kúrò ń bẹ̀ ṣùgbọ́n ẹnìkan wà tó fún wúmà yẹn ní àmọ̀ràn ẹnìyẹn pè mí ó ní kí n sọ fún wúmà yẹn pé bó ṣe ṣẹlẹ̀ sí àǹtí òun nìyẹn o tí àǹtí òun lọ confront máa yẹn. àkúdàáyà pé ìwọ àṣírí ẹ tú. kò ní kò ní rí mọ́ láéláé. ó ní ó ní gbogbo nǹkan tí màá yẹn ṣe sílẹ̀ tó dàbí ọrọ̀ ajé tí wọ́n jọ ń jẹ ó ló wọlé wá pé ní o. olóhùn ti gbóhùn lọ ẹni lọ ẹni lẹrù ti kẹrù. màá yẹn lọ ó ní bí òun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí àwọn ọmọ àǹtí òun tí àwọn fọ́n kàkàkiri táwọn fi hálẹ̀ fámìlì Hmm. ó ní àǹtí òun gan wérewère ló ń ṣe kò wá sí òkòwò kan tó dáwọ́lé tó yọrí sí rere ó ní àwọn ti dáwó fún ní ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀. so kó kúkú dákẹ́ kó má ṣe bẹ́ẹ̀ ni kó gbọ́n kankan rí kó má ṣe bẹ́ẹ̀ kó ń gbọ́n kankan rí ńgbà tó lọ́wọ́ sì bá tara àbàdàn ṣe ọkọ̀ ò gbọ́ prógámù ti bàdàn. ọpẹ́ ni o. kò gbọ́. ọpẹ́ ni o mo á ní àǹtí báwo ni ó lóun rọra manage nǹkan òun ó máa manage ẹ lọ bẹ́ẹ̀ àwọn èèyàn lóòótọ́ wọ́n kò gbọ́dọ̀ confront ẹ o torí ó ti mọ̀. ó mọ̀ pé ó mọ̀ ó wá ń dúró de hmm, ó ń dúró de kí lady yẹn sọ̀rọ̀. a ti mọ̀ pé òun pé lady yẹn. ó ti mọ̀ a ti mọ̀. ẹ ó ti mọ̀ ó wá ń dúró de kó sọ̀rọ̀ torí ẹnì yẹn sọ fún mi pé ó máa mọ̀ ó ní afẹ́fẹ́ ni wọ́n ó ní wọ́n máa mọ̀ ó ní wọ́n ń dúró de kí lady yẹn sọ̀rọ̀ ó nítorí pé ó sì nífẹ̀ẹ́ lady yẹn ni ò ní tí ì fi lọ. ọjọ́ tí lady yẹn bá ti confront tó bá lọ sọ pẹ́rẹ́ ó ló lọ nìyẹn o bí ìgbà transmitter kú ni o at the end of the day. láti fọmọ ẹ̀ṣẹ́ sọ ilé ayé tá o. dàbí ìgbà tá a tó fẹ́ sọ sinimá mi fún yín oh pardon pardon our manners ẹni ìtàn olùṣègùn bámidélé oh, lórúkọ mi. yínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi. Hmm, àwàdà tá a mú wọlé yẹn ni ò jẹ́ ká rántí áńgẹ́lì ló kéde ìbí jésù kí wọ́n kéde ẹ̀yìn náà fún rere. àmín jésù. Ah, ọ̀rọ̀ ayé gan ti ayé yẹn mọ́ báyìí. Hmm. arábìnrin kan sọ̀rọ̀ kan fún wa òun náà lòun wà ní kòríta kò yé mi mọ́ ó wá ní. ẹ ẹ jẹ́ àjọ gbọ́ kájọ rò wò. ká wá wò ó téèyàn bá wà nírú. condition báyẹn. odò wo lèèyàn dọ̀rùn lásì. irú orin wo lèèyàn ń kọ sí gbẹ̀dù. omele ni. omele kọ́ ìyá lù ni. èmi tí ń tòótọ́ wọ́n ní gbàrà táwọn àti ọkọ àwọn ṣègbéyàwó àwọn lọ kí mọ̀lẹ́bí kan àwọn mọ̀lẹ́bí yẹn pitú wọ́n pitú gan níjọ wedding àwọn àwọn wa ti wá ń dá ọjọ́ sí i àwọn ti ń dá ọjọ́ sí i làwọn wa pakítí mọ́lẹ̀ níjọ kan tó jẹ́ bíi public holiday pé since tí àwọn méjèèjì jọ máa wà nílé káwọn kú lọ ṣe ẹlẹ́ńbẹ̀hún sí mọ̀lẹ́bí yẹn wọ́n wá rìnrìn àjò ìgbà tí wọ́n ń padà bọ̀ wàhálà ṣẹlẹ̀ lójú ọ̀nà wọ́n ní ọkàn àwọn kan ó kan port hole lójijì ọkọ̀ tí wọ́n gbé wọ́n ní ọkọ̀ àwọn tẹ bírèkì àmọ́ ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn ó palẹ̀ ọkọ̀ ọkọ̀ tiwọn mọ́ wọ́n tàkìtì pọ́nlá pọ́nlá pọ́nlá ọkọ̀ farapa àwọn náà farapa wọ́n ní ló bá di wọ̀ lọ́sípítù àwọn kan tiẹ̀ ń sọ pé ẹ àwọn táwọn lọ kí yẹn ló dá wàhálà lẹ̀ ìgbà kan àwo kan àwọn kan ní torí ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tán ni ṣe mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ la máa gbọ́ wọ́n ní ọkọ yẹn wá ṣáà ń sọ fún dókítà pé kí ló ṣẹlẹ̀ sóhun dókítà ní kò sí wàhálà pé ìtọ́jú tó péye ń bẹ lọ́ọ̀sìpìtù tàwọn wọ́n ní àmọ́ nígbà táwọn kúrò lọ́ọ̀sìpìtù wọ́n ní ọkọ àwọn fẹ́ lẹ díẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀mọ́ kéèyàn lẹ kì í ṣe pé bóyá wọn lè wọ́n ṣe but wọ́n kàn lẹ àwọn tó bá mọ́kọ̀ lóko èwo ni pọ̀n. three minutes spaghetti ni gbogbo nǹkan lè yẹn máa ń là mọ́lẹ̀ nígbà tí mo ti ní wọ́n lẹ. Ah, ah. ó da ó lẹ o. when somebody less. lẹ less. lẹ́yìn lẹ́yìn person. ilẹ̀ lẹ́yìn somebody. lẹ́yìn fellow. lẹ́yìn fellow. ó wọ́n lẹ wọ́n nígbà wọ́n nígbà tí àwọn ṣe wedding tán yẹn kú wé tó bá mọ́kànlókun bí ẹ̀mẹ́ta bíi ẹ̀mẹrin yóò já gíráfù lẹ̀ yóò tún pọnpọn yóò tún pọnpọn yíkú sẹ́ wọ́n ní àmọ́ ńgbà tí àwọn dé láti hospital lẹ́yìn ọ̀sẹ̀ méjì táwọn gbà tọ́jú wọ́n ní àwọn wá ṣàkíyèsí pé ó lẹ pé lẹ́yìn ẹyọ kan ó máa ń complain pé ẹ̀yìn ń ro òun wọ́n láwọn wá wò pé ah, bóyá ìfẹ́ ti accident yẹn ni wọ́n ní ló wá ṣàṣọ pé à ah, tóun bá tiẹ̀ lè mọ̀ pé ah, à kó mọ́ lè bímọ mọ́ ní nǹkan tí òun ò ní lè gbà láyé òun lè para òun wọ́n ní ó máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí lemọ́lemọ́ lemọ́lemọ́ wọ́n ní ọdún kejì táwọn ṣègbéyàwó kò tí ì sí nǹkan kan nígbà tó ń lo kọ ọdún kẹta làwọn bẹ̀rẹ̀ sí ní ṣe test lọ́tún lọ́sì lọ́tún lọ́sì wọ́n nígbà míì tí dókítà bá fẹ́ fún àwọn ní result test wọ́n lọ́kọ̀ àwọn lákọ́kọ́ sọ pé àwọn mọ̀ pé òun wà óge o. ó ah, gbọ́ ọkùnrin ní mo wà óge kò sí kò sí ó dápé wọ́n bá lọ sọ pé òun wà óge pa òun para àwọn dànù ni. Hmm. wọ́n ní dókítà wa pe àwọn lọ́jọ́ kan pé káwọn yọjú wọ́n láwọn ò tètè ìgbà tó yẹ káwọn close àwọn àwọn ò dúró dàsìkò yẹ táwọn fi lọ rí dókítà ló wá padà sọ fáwọn pé hmm, wàhálà wà o hmm. ewu ń bẹ lóko ló o. ló gangan gangan longe as himself is an ewu ó ní tí a bá sọ̀rọ̀ yìí fún dáàdi wa ó ṣeé ṣe kí wàhálà ṣẹlẹ̀ pé ìjàmbá ọjọ́ yẹn lóòótọ́ ni ara wọn ń gbé lemọ́lemọ́ àmọ́ ó ṣàkóbá díẹ̀ fún wọn àwa lè sọ ohun tó ṣẹlẹ̀ wọ́n ní bóyá ó ti wà lára wọn tẹ́lẹ̀ o àbí jàǹbá ló ṣẹ̀ṣẹ̀ wá fà jàǹbá ló wà fà jáde o wọ́n ní àwọn fi ṣe mọ̀ọ́nú. No? àwọn sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láyìnká béèrè pé ìgbésẹ̀ wo lẹ gbé wọn ní màá sọ létà wọn ní ọlọ́run bẹ̀rẹ̀ sí ń lànà fọ́kọ àwọn ọmọdé kínní ọmọdé méjì ọmọdé mẹ́ta. ọmọdé mẹ́ta lọ́wọ́ wọn nínú mọ̀lẹ́bí. ọwọ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní jí sówó ó ń lọ ìlú òyìnbó. ó ń bọ̀. ó ń lọ ó ń bọ̀. ó ń lọ ó ń bọ̀. ọjọ́ kan ló wá jókòó ló wá rò ó jẹ́ kó ń múùfù ìyàwó òun àti àwọn ọmọ òun sí ìlú òyìnbó. ó ti yẹ yín pé gbogbo ìlú yìí iná lọlé ní iná lọlọ́la gbogbo wàhálà yìí. ó ṣe pakítí mọ́lẹ̀ tó kó àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ sí amẹ́ríkà. ọwọ́ kan ni wọ́n dẹ̀ fún wọ́n ní wọ́n fún wọn torí based on the fact pé ṣe mọ̀ pé òun wọlé òun jáde òun wọlé òun jáde ó tún láwọn business partner kan lọ́hùn-ún tó máa lọ́ ń bá báwọn ṣe wọlé nìyẹn. tí láti máa ṣayé yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣorí ẹni. ayé tótó ayé tótó ayé màlè. kí láti máa ṣayé yìí sí o. pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayé gbà jẹjẹrẹ ilé ayé ta wáyé o. ayé yìí ọkùn ni ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lé. kí la máa ṣayé ìsìn o. ẹ kú ọ̀lẹ́ sá o. ẹ kú ọ̀lẹ́. yes sir. ẹ orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. Um, Mustapha Iskil lorúkọ mi. Mustapha. bọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí àròjinlẹ̀. àròjinlẹ̀. bẹ́ẹ̀ni ẹ magora ẹ lórí vivextra. oh ok bọ̀bọ̀ magora ẹ ní ok bẹ́ẹ̀ni sá. ok tẹ máa ń bá Báyọ̀ Fálékè ṣe magora ẹ. àwọn security tips. bẹ́ẹ̀ni sá. ok ẹ fún wa ní magora ẹ kan. Ah. <laughs> ẹ magọ́rẹ́ tí ó wà lónìí ni wípé táwọn èèyàn tí wọ́n bá wọ plane ní ìsìn kan máa ṣọ́ra. plane kẹ. bẹ́ẹ̀ni ah. lórí àwọn nǹkan tá a gbà recently ni pé àwọn èèyàn tún wá ọ̀nà míì láti máa fi gbé àwọn oògùn olóró àtàwọn nǹkan míì wípé so téèyàn bá ti wọnú plane tí ẹni tó jókòó sẹ́gbẹ́ ẹ bá ti ń wà unnecessarily friendly tó kàn ń bá ṣeré akọ máa rẹ́rìn àfàṣàṣìṣì tó wá ṣe bíi pé bóyá inú rùn pé kẹ́ ẹ bóun gbé báàgì kan ẹ mọ́ ní gbọ́dì gbé báàgì nítorí pé ó lè fàkóbá ẹni tí wọ́n sọ yẹn wọ́n ní pé wúmà yẹn àgbàlagbà nìyá tó gbé kinní yẹn ó sàn bá lédi ìgbà tó yóò ti ń pè ní ọmọ mi ọmọ mi ọmọ mi hmm. ìgbà tó tiẹ̀ yà ó fẹ́ ó fẹ́ẹ̀ bíi pé inú run òun hmm. ni wọ́n bá lọ woman tó jókòó lẹ́gbẹ̀ẹ́ náà ló bá pe àwọn tó wà nínú play tí wọ́n sábà woman yẹn gbé oògùn wá ìgbà tí wọ́n máa bọ́lẹ̀ ó lóun kàn rí woman tó ń clean pé nínú òun tó bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé òun pé my daughter my daughter ah. Ah ibo lẹ ti rí dọ́tà pé kí ni we just met inside the plane so i think once i detain woman ti bí yẹn ṣá so ó dà pé lẹ́yìn tí wọ́n ṣe review security footage wọn náà ṣe di pé ah pé ẹni yìí ò mọ rí so lọ́n sọ pé sẹ́lọ̀ pàṣẹ nǹkan pàdé dolo super pàṣẹ la ìtumọ̀ rẹ̀ já sí pé tába tába tába gọra wa wọ́n gbèrú wa lẹ́yìn nísà ìtumọ̀ ni ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ lédè yorùbá ah, ah, <laughs> ok ilé ìwé wo lẹ wá aṣojú. Ah, mo wá ṣojú larry kenny